kó kí ọ̀ràn yẹn yẹn nínú ọkọ̀ torí pé kí ni fattaqullaha mastata'tum kókòdò wa sọ pé àyà ah, máa kí gbèsè ni wọ́n sọ bẹ́ẹ̀ kó rọ́jú kó kí òun ló lóore jù o òun ló lóore jù kò gbọ́dọ̀ sọ pé nítorí pé òun bẹ̀rù kó o má sí kíbla torí nítorí jẹ́ kókó jù náà ni pé ó gbọ́dọ̀ ṣáìtì kíbla bóun ló ṣe wá ṣáàjì kíbla yóò wá gbìyànjú tó bá ṣe fi dọ́wà ní lórí ìjókòó nínú ọkọ̀ ó sì hàn pé kíbla ní lọ́wọ́ ẹ̀yìn àbíkọ́ yẹ kíbla ní àbíkọ́ yẹ kíbla ní bọ́sí bóun náà ń ṣe síìtì bá ń ṣe ń ṣe é nì àbí òun ni ọkàn wa wò pé a ah, ọkọ̀ sí nígbà míì kò ní títì ní dàrẹ́tẹ̀ kò sí pé bá ń kọjú sí kíbla ọkọ̀ ibi tó wù lọ ní lọ tó bá nóòtù pé kébìlà ní irú ẹni bẹ́ẹ̀ tó bá lè máa ráàyè ṣe díẹ̀díẹ̀ kó kó kọ́yìn báyìí tí ò bá ju báyìí náà lọ la yukallifu Allahu nafsan illa wus'aha tó bá wá gbìyànjú tí ò ṣeé ṣe torí pé ńgbà míì ó lè má ṣeé ṣe tó bá ṣe pẹ́ gbẹ báyìí ni òun tún fíà tó kàn sí Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha bẹ́ẹ̀ náà yóò ti ti kọ́mà bẹ́ẹ̀ náà yóò ti kí qadra al-mustata' tó bá rórí fi kanlẹ̀ walillahi alhamd tí ó bá rórí fi kanlẹ̀ ó ṣàgbọ́dọ̀ sí yẹn tani yóò bẹ̀rẹ̀ tó fi jẹ́ tó bá ṣe pé ó rí pé kíbílà ní nígbà tí ó fi sálámọ̀ ọkọ̀ tún dájú kọ báyìí tọ̀ ọkọ̀ tún yí kúrò ní kíbílà ó tún yí síbò mi kò lè ṣe tó fẹ́ ṣe irú eléyìí bí ìdíniláhi tààrà tó bá ti wá kí báyìí ó ti kí náà nù eléyìí ni ọgbọ ni ó ṣe ju kó di ilé rẹ lọ àbí kó tiẹ̀ kí ní bífọ́ àsìkò rẹ lọ sọtì hadha alladhi alayhi wal ilmu inda Allah náà.